عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله من حديث النبي محمد صلى الله عليه وآله وسلم إليك الإمام مسلم تنبي ذلك إنه ترى النبي صلى الله عليه وسلم ولذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له نقول دين يا باقو وقبل سالك وتي دين تواسقني ونقول هذا سلاح ما نجري كان يتنسي táǹtì torí rẹ̀ kọ́ ládàá ọ̀nà ló ti bóyè ládàá wò làbá tó sọ pé à ń kọ́má lẹ́yìn ìgbà tí àwọn ti kú tó ti fayé sílẹ̀ àyàfi nǹkan mẹ́ta nǹkan mẹ́ta yọ sẹ́kù láti ara wọn á máa kọ́ ládàá fún ẹni tó ti kú eléyìí tó jẹ́ pé <coughs> lópin ìgbà táwọn nǹkan mẹ́ta yìí tẹ́mẹ́tì lọ bẹ́ẹ̀ ládàá wọn ò ní dúró ọyẹ kí mi pẹ̀lú rẹ kásánà láti jẹ́ pa ní àwọn nǹkan mẹ́ta yìí nítorí àǹfààní ńlá eléyìí ti ń bẹ fún ní kálukú wa nínú rẹ̀. Thank you. torí pé oníkálukú wa ló mà ike tó ọ̀rọ̀ akú lónìí ọ̀lẹ́ kú lọ́la ẹni tí ó sì kú lọ́la ọ̀lẹ́ kú lọ́tọ̀la ẹni tí ó kú lọ́tọ̀la kò sí tàbí ṣùgbọ́n ike àkókò padà kọ́ lẹ́yìn ọmọkùnrin oníkálukú wa lọ́jọ́ kan táwọn anábọ́ wa pa lọ tá a di pa sí ma kí ni nǹkan tí wọ́n fún wa yàtọ̀ sẹ́yìn tá a ti sẹ́ eléyìí tó ṣe kó ti tán pẹ̀lú báwa náà ti kó àti kúrò láyé àwọn nǹkan tí wọ́n sẹ́kù yìí tó ti pé ládàá tí wọ́n máa lọ bẹ́ẹ̀ wọn ò ní yé kọ́ ládàá sílẹ̀ fún wa látara wọn ó yẹ kí oníkálukú wa ká gbìyànjú láti sánà ká bá àbájá ẹ̀jẹ̀ pa arí mẹ́jẹ̀ẹ́ta kó jọ kó tó di pa lọ kúrò nílé ayé ń bí. ọ̀rọ̀ ọ̀sẹ̀rọ̀ àrẹ́jẹ lásán ni nígbà tí wọ́n bá ń ronú ikú ọmọ àrẹ́jẹ tó lórí rẹ̀ ò ní kan kú òsì nírọ̀rùn ayé lọ́mọ abẹ́lẹ́lẹ́ kò sí ẹ̀tàjẹ́ tó tó nítorí pé olúwa lọ jẹ́ pé ikú sọ وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون أو قال فني فهم عبد الله يكبر كتي ساتوا النبي محمد صلى الله عليه وآله وسلم sẹ́tì wà bá wá kú àwọn ẹni tí ń àwọn tó ń sọ wípé àwọn àyànjú rẹ táwọn ọmọ abẹ láéláéláé ni. rárá kò sẹ́ni tí ọmọ abẹ láéláéláé bàbá ńlá kú wọn ò sí gbàgbọ́kù láyé láti wá bá wọn. oníkàlùkù ní òkú níta àwọn onílàákà yìí máa ń ṣe ni pé ìgbà táwọn àti màtá ti mà yí bá kù kí la lè ṣe tí ó wúlò fún wa lẹ́yìn ikú wa kí la lè ṣe kí ikú wọn ò ní jáde àbámọ̀ ńlá fún wa lágbára máa tó ríwó ríwó ńlá eléjì ọtí oríire lẹ́yìn rẹ̀ àwọn nílò aka ẹ̀ máa ronú kí làwọn ṣe eléjì wúlò fáwọn lẹ́gbẹ̀ẹ́ bàtà wọn yẹn máa sunkún ẹ̀rín làwọn máa rí bàtà wọn yẹn bá ń bá mi dẹ́kun lágbájá lọ inú dùnú làwọn máa wà àwọn nǹkan mẹ́ta yìí tó bá ṣe é ṣe fún ọ kí wọn náà ní. mẹ́tẹ̀ẹ̀ta yìí èyítọ́ pàtàkì tó ṣe kókó púpọ̀ ni sàkọ́wá dùn títí tàbá rí mẹ́tẹ̀ẹ̀ta mú tààrí méjì mú kágbéyàjú láti rí pé bó ṣe ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta káànù ọ̀sánà rẹ kọjá sí wa. pàṣẹ ìjà sàrà eléyìí tó ti ọ̀tá eléyìí ládàrí ọmọ ẹsẹ̀kù fún wa lójú ayé rẹ iná ló ti gbìyànjú ló ti ráká o sì kọ́ mẹ́tíláṣí sílẹ̀ fún Allah o sílẹ̀kùn rẹ̀ sílẹ̀ fáwọn ẹrù Allah onígbà máa ti sọ láti níbẹ̀ o ti ṣe nǹkan kan nínú táǹkì ní sọdá pátán jàríyà gbogbo ìgbà ẹrù Allah. tọ́ba ń lo mọ́sálásì tó ń pèsè sọ̀lá ìwọ́ jẹ́ ẹni tó ṣe ike ládàá rẹ tí wọ́n máa lọ bẹ́ẹ̀ nǹkan pọ̀ ní ti lọ́nà. Irú wọn náà lówó lónìí. O sì nílà ká ìtọ́pọ̀. Ó rọ̀ ọ́ lọ́rùn náà láti jẹ́ ẹni tó ṣe pé wọn náà kọ́ mọ́sálásí. Àyè tá a ti bùkátà kọ́ mọ́sálásí ọ̀pọ̀ púpọ̀. ọ̀nbẹ nítòsí ọ̀dọ̀ rẹ ọ̀nbẹ lọ́ọ̀kan ọ̀dọ̀ rẹ ọ̀nbẹ lẹ́bẹ̀ẹ́ rẹ nílùú tó wà àti ìlú tó ṣe pé ọ̀nà tẹ̀sí ẹ̀sìbi tí wà wà ládùúgbò rẹ àdúgbò tó súnmọ́ àti àdúgbò tó sí tó ṣe káàkiri rí wọn kọ́. à ń pè ọ́ lójoojúmọ́ kí wọn náà kópa láti tí ò ní kú láyé yìí láì jẹ́ pé wọn fún Allah. eléyìí ń bẹ nínú sadaqatan jariyah. sàrà àti gbégbé ìgbà tọ́ba ń sàǹfààní lára mẹ́sàlásí bẹ́ẹ̀ ìwọ sí ẹ̀lẹ́ dábọ́ àwọn darapọ̀ mọ́wọ́n kan táwọn ń ṣe ìgbìyànjú lórí kápọ́ mẹ́sàlásí ìwọ̀nba tí wọn náà wá ní òfin fún o ti sánà àti mẹ́sàlásí kọjá ní tí ó wù láyé ibi tí kò sí ìwọ náà máa bẹ́ẹ̀ nù àkọọ́lẹ̀ fọkọ́ mẹ́sàlásí fún àwùwá ó rí i pé ẹnìkan bẹ nítòsí ọ̀dọ̀ rẹ ó ti kọ́ mẹ́tíláṣí ó ti kọ́ mẹ́tíláṣí ó tún bẹ lórí kẹ́kọ̀ọ́ mi ayẹyẹ wa náà máa ṣe àwòkọ́ṣe irú wa kọ́ máa ṣe irú wa jẹ́ kí wọn lọ gbìyànjú láti jẹ́ ẹni tí wọ́n kọ́ mẹ́tíláṣí fún àwùwá ọjọ́ ń lọ òtítẹ́lẹ̀ òtítẹ́lẹ̀ ayẹyẹ mẹ́ta àti lọ́ọ̀rẹ́ ó lè má pẹ́ má ó lè má pẹ́ má wà wáyé. ilé tó ọkọ àwọn ilé ọkọ kábí ẹyẹ wọn eléyìí ọkọ ni wọn pè ní kí máa di sọdá kọjáríà nítorí pé ọkọ fúnra rẹ ní fáfàní ara rẹ fún ìwúlò rẹ ìwúlò àwọn ọmọ rẹ nígbà tí wọn bá sí máa tìgbà tó ń bá bẹ ọkọ kalẹ̀ fún ọwọ́ fún gbogbo àwọn ọwọ́ láti máa ṣé ń sàn sí kì í ọ ládàrí lọ bẹẹ Bọ́lá ọmọ mẹ́tíláṣí polówó abájú ṣe gbọ́ láyé ní kọjá kó tóbi kọjá kó gbáyé. Bẹ́ẹ̀ ni kò kọ́ dáadáa. Lórí pé wọ́n náà ń fẹ́ polówó ọ nílé tí ó gbáyé, ilé tí ó ilé tí ó sunwọ̀n ní ọ̀rọ̀ رضي الله عنه ولمن بنى قال النبي صلى الله عليه وسلم ولمن بنى لله مسجدا ولو كبيت القطا بنى الله له به بيتا في الجنة فلذلك بقى مسلاسك رفع الله ولكن مسلاسنا لي جباله ويعود كبيرة خلق خلال الجنة àìlọ́ni àdúró ilé ayé wa ilé lọ́lọ́lọ́ òdúró حتى ما ìlànà ọlọ ojoojúmọ́ náà ní kó n ti lọ ilé hàn sí ọ tí mo ti rí lánàá lórí lónìí. olùkọ́ àwọn akọ́lé akáàtì ara mọ́tò ara wa lòkùkù gbogbo ayé lọ́mọ kí ni nǹkan tó rí ṣe nínú owó rẹ̀ fún ọ̀wá. irú rẹ̀ ní wọ́n kọ́ mẹ́tíláṣí irú rẹ̀ olóyè ní kó owó rẹ̀ kó fi kọ́lé yó wọ́n ti máa kọ́ àwọn ọmọ. lẹ́sìn àwòrán irú rẹ̀ ó lè nípa kọ́lé kàkálẹ̀ ó lè gbogbo ọmọ òrùka tí ń bẹ lágbègbè yìí ọkọ́lé yìí kalẹ̀ fún wa wọ́n máa gbé bẹ̀ lọ́fẹ̀ẹ́ títí tó wọ́n dáná fún wọn fi ní ní bùkátà káti máa gbé bẹ̀ mà. kọ́kọ́lé kàkálẹ̀ òun àwòrán káfààní rẹ̀ kọ́ máa jẹ́ káwọn obìnrin tí ọ̀dọ́ àwọn ẹni tó ṣe kókó ni wọn àwọn kan wọ́n ti fi wọ́n ti fi sì wá ń àwọn bàbá kó ọmọ ilé wọn láti ilé bá sílé kan kó ọmọ tí lọ́sàn àti lóru ọmọ ní ọmọ lẹ́yìn lọ́fẹ̀ẹ́ lókè ìgbà tó bá wà nínú sàrà àti lọ́kùnrin nínú sàrà àti kí àdúgbò yìí ọ̀nà wọlé oníkàlùkù ń odò bẹ́ẹ̀. ọlọ́run fún gbogbo èèyàn láti máa kí ẹsẹ̀ bọ́ ní odò pápá jùlọ nígbà tó dò bá rọ̀ ọlọ́run àwọn kàtàkà ti afárá lórí odò yìí ó lè bá ọrọ̀ nítorí oríṣiríṣi tí ń gbé ìsọdọ̀ odò yìí láti máa sọdá síbẹ̀ ìwọ́n wá pé oko rẹ̀ oko tó ń pè pè rẹ̀ oko jọmọ́ra wọn ó pe àwọn òṣìṣẹ́ ọwọ́ àmọ́ afárá lórí odò yìí láwọn èèyàn lórí gbà sọdá wọn ti ń járe à. mùsùlùmí gbàgbẹ ọgbàládà káfíìrì gbàgbẹ ọgbàládà ènìyàn gbàgbẹ ọgbàládà ẹranko gbàgbẹ ọgbàládà ẹdàpọ̀ ẹwé yẹn tí ọgbàgbẹ lójúmọ́ kan ládàá yìí ọmọ abẹ fún ọ lópin ìgbà tí abala yìí bá ń bẹ tí ọba já gbogbo àwọn eléyìí àyè àti pé wà fún wa náà wọn náà ríran rí ibi tó ti lè náwó owó bẹ́ẹ̀ àǹfààní rẹ̀ ti yọ sí ọ rí tètè sàmúlò rẹ̀ wọ́n jẹ́ lómi ọ̀pọ̀ àwọn lọ́wọ́ àdúgbò sẹ́ńgbé lọ́kùn lọ́sì níwájú lẹ́yìn kò sí mọ́síláṣí kankan bẹ́ẹ̀ ètò síwájú kánú kọ́ mọ́síláṣí bẹ́ẹ̀ ó rí pé bẹ́ẹ̀ ni gbogbo yóò máa dà lọ kó má ṣe ń dà lọ síbẹ̀ sí má má ṣe pọ̀ sí ní lágbàdo pọ̀ títí láéláé ọmọ àgbàládà yìí. ọ̀kẹ́rọ̀ ọkọ̀ wa ìyọ̀ méjì àwọn èèyàn láwùjọ wa omi táwọn èèyàn mu lọ́pọ̀lọpọ̀ àìkọ̀dá omi kómi lómi tí wọ́n mu omi tí fàárẹ̀ oríṣiríṣi ni olùwàbùkún ọ̀fẹ́ gbẹ́kànga ayé wà nù ilé rẹ ayé sì wà lóde ilé rẹ tọ́gbọ́n gbàmọ̀ràn fẹ́ dákun láàrin kí n gbẹ sáàrin ìta nù ilé mi àti kí n kí n bẹ táà síwájú òde ilé mi èwo ni kí n ṣe òde ilé rẹ ní kọ́pẹ́ sí. torí pé tó bá wà lóde ilé rẹ ìwọ kan bẹ gbogbo oníkálukú náà láǹfààní àti wọn kan bẹ wọn lẹ́nu nígbà tí wọn gbé kànga ọ ipò ọgbẹ sọdọ ọtún jàríyà sàrà lòdì báwo ẹrù àwòrán ọmọ bẹ̀rẹ̀ ìtìláìláì lókun ìgbà tí gbàgbà yìí bá ń bẹ tí ọba bẹ ọmọ gbalada rẹ láéláé kájà wá pé ìpẹ́ rọ́ọ̀dì kànga yìí àrùn mi pọ́n bẹ́ẹ̀ mọ́ ní kíá táwọn ẹrù ọ̀wọ́ wọn bá ti ẹ̀ má ti mọ́ wọn bá má jẹ́ iye sán rẹ tọ́mátì tọ́mátì kú ìpẹ̀tọ́ wà lọ kànga yìí tí òjò mi ó sún bẹ́ẹ̀ mọ́ tí wọ́n ti fi sún wọn yóò mọ gbalada rẹ ládàá táwọn fà ìnira dà pé wọ́n kú ìpẹ̀ lójú sùn rẹ̀ wọn ló fún agbálada rẹ̀ títí láíláí èló lọ́gbẹ́ kànga èló lọ́ọ̀fì kókó kò sí lẹ́gbẹ̀ẹ́ owó tọ̀pọ̀lọpọ̀ nádàánù tí ò wúlò fún wa tí ò ní sáǹfààní fún wa láyé àti lálùkìyà bẹ́ẹ̀ni ó ti ẹ̀ títú ọgbẹ́ kànga kànga dẹ̀rọ̀ báwo. ọ̀pẹ káàrin àwọn èèyàn níbi tí omi ti ń jẹ wọ́n níyà. ó sì na bí omi yóò ti ṣe máa ṣe fún ẹni eléyìí tó ṣe pé wọn ò ní máa bùkátà rẹ̀ ń gbogbo ìgbà ó tó di pé wọ́n rí pa wọ́n ti ṣe àwọn ẹ̀rọ kan bẹ́ẹ̀ ni. ẹ̀rọ yìí omi lọ síbi tómi bá ti dínkù nínú dúrọ́ọ̀mù yìí péré ẹ̀rọ yóò fa omi síbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn èèyàn máa ń romi pàǹbẹ̀ ní gbogbo ìgbà òru ni tàbí lọ́sàn ẹnì ní tí ẹnìkan lọ́nà ẹ̀sà ti wá fífẹ́ gbé sólà ẹ̀sìn yìí sí tí wọ́n pa wà lábẹ́ ẹ̀fọ́ àti ààbò àwọn kò ní tí bá ń sọ bẹ́ẹ̀ lọ títí láéláé Allahu akbar ládàá lọ́ọ́ máa gbà. mùsùlùmí ọ̀mú bẹ̀ káàkiri ọ̀mú bẹ̀ ẹni tí ń tẹ̀sí àwọn ọ̀rẹ́ ọ̀mú bẹ̀ ọ̀tá àwọn ọ̀rẹ́ ọ̀mú bẹ̀ ládàá lè ọ̀gbà. ẹ̀bùn kájà kẹ́kọ̀ọ́ pé lágbádá ló lè pàmbẹ̀ tàmẹ̀dọ̀ lè pàmbẹ̀ ẹ̀jẹ̀ gbogbo ìhàn pàmbẹ̀ ládàá ni wọ́n máa gbà. ẹ dákun káwọn pa kú ọgọ́rùn-ún ọdún lẹ́yìn ikú wa omi yóò dúró ẹlẹ́kùn àwòrán ládájọ́ ọmọ wa bá wa àti kú àti kú ọ̀láyé. dáadáa yìí náà ni wọ́n fi kún dáadáa wa láti rọ́nà lọ́jọ́ gbẹ̀ndẹ̀ kìyàmù. èlò èlò èlò lọ́gbẹ̀bọ̀ o èlò iná lọ ra ẹ́ńjìnì ẹ̀ sí èlò àwọn òtàfẹ́rẹ́. onírúurú oníjú bẹ́ẹ̀ lọ onírúurú oníjú bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ọ̀fẹ́ràn ara rẹ̀ kò wá ibi kẹtí omi bá ti ń jẹ àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n wò yẹn síbẹ̀ wọ́n sẹ́nu ẹ̀rọ eléyìí tó pọ̀ jáǹtì rẹ̀rẹ̀ tẹ̀rẹ̀ àwọn táǹkì tẹ̀gbẹ́ sókè ọjọ́ iṣẹ́ ẹ̀rọ wọn máa fa omi sínú gbogbo táǹkì ni gbogbo kálukú kọ́kọ́ wọn máa pọ̀ mẹ́ láti ojú ayé rẹ̀ títí lẹ́yìn ikú rẹ̀ òye ládájọ́ gbogbo àwọn kan tí tí kì í tẹ́tí máa ṣẹ́kùn ẹ jẹ́ ká gbìyànjú láti ṣe òní wọn pè ní sọ́dà ọdún jàríyà tí wọn bá ti gbìyànjú láti ṣerú eléyìí kalẹ̀ kò bá jẹ́ àwọn ẹni rẹ ló fi sílẹ̀ sáyé kò bá jẹ́ àwọn ọ̀daràn ló fi sílẹ̀ sáyé kò bá jẹ́ ẹni tó láàánú òkú rẹ̀ ló fi sílẹ̀ sáyé kò bá jẹ́ ẹni tó dájú pàwọ́ ló fi sílẹ̀ sáyé ìwọ náà ti ṣe dáadáa kalẹ̀ dé ra rẹ̀ ojú ìdájá tí wọ́n ṣe o pẹ̀lú àṣẹ àwọn ọmọ gbalaja rẹ̀ láíláí lókun ìgbà tí ọba dúró. torí ẹja gbìyànjú ẹja wa ní o gbìyànjú ọjọ́ ń lọ ó lè jẹ́ pé tó kù fún ní kálukú wa kò tó ń tó ti lò má. ká gbìyànjú láti rí i pé afọwọ́ ara wa sọ̀rọ̀ ara wa ṣe kó tó di rí i pé àkùkọ kọ lẹ́yìn ọmọkùnrin wa. nígbà táwọn yẹn máa ń banú jẹ́ tí òun ló tó yẹ wọn gbọ́dọ̀ pé lágbájá kú kọjá pé ní ìdùnnú làwọn wà jọ náà eléyìí pàtàkì púpọ̀ títí pé ká tọ̀wọ́ ronú dojúmọ́ kí ni màá jẹ èwo lọ́yẹ kí n fi síkéjì àmàlà èwo lọ́yẹ láti síkéjì iyán èwo láti láfílẹ̀ síkéjì fùfú. àwọn ronú lọ́wọ́ lọ́wọ́ wà lórí rẹ̀. a'udhu billahi minash shaitanir rajim. mo rà ronú pé màá kú tí mo bá kú kí ni wọ́n sẹ́kù fún. eléyìí jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ ìwà àtàwọn ọ̀rẹ́ rẹ̀ ẹ lè jọ dáwọ́ sẹ̀ǹkan rí tágbára tí ọ̀gá dáká ìwà àtàwọn alábàáṣe rẹ ẹ lè jọ eléyìí oníkálukú wa ni ó ṣe fúnra rẹ̀ kí ẹsẹ̀ pé lẹ́yìn ikú rẹ̀ lẹ́ni kọ́ àmọ́ fowó tiẹ̀ ṣe fún ọ láàpọ̀ gbẹ́kẹ̀gbẹ́ ń bọ̀ láàṣọ fún ọkọ mọ́sálásí ń bọ̀ láàṣọ fún ọkọ lẹ́kẹ́ ń bọ̀ láàṣọ fún ọ sàfárá sórí ọ̀nà yìí wọ́n fi bọ́ bàbá òun ọ̀ gbàdájà rẹ̀ ọ àmọ́ ló di ń di oníjẹ́ ládá tí ń tẹ̀síwájú lórí sọ́ọ̀tì ní tọ́jà pàjá rí yá ìwọ ìwọ alára tó fẹ́ jàǹfààní rẹ̀ ló ti fúnra rẹ̀. nínú owó rẹ̀ eléyìí tó ọ̀fẹ́ mú nígbà tó ṣì ń bọ̀ tó ṣì ń bọ̀ lẹ́rù iná ló mú nínú owó. o sì dídú ṣe nítorí pé ọ̀wọ́ ọmọ àgbàládà rẹ̀ láéláé ṣùgbọ́n mo kú ọmọ mi lọ́kọ́ mẹ́tíláṣí lórí mi lọ́ọ́ fi ṣe sàrà ọmọ mi òun náà ńlọ́kọ́lé kí ó lè mi lọ́n fi ṣe sàrà ọmọ mi ní gbẹ́kànga káyé ó lọ́n fi ṣe sàrà fún bàbọ̀ ọgbẹ́bọ̀ òkáyé ó lọ́n fi ṣe sàrà fún bàbọ̀ ládàáyọ̀ ọba bàbá rẹ̀ ṣùgbọ́n kọ̀dà díẹ̀ tí bàbá ṣe fún rẹ̀ ó ti ń di lọ́ọ̀bà ládàáwọ̀ ṣùgbọ́n tí wọ́n ṣe fún rẹ̀ gbogbo ìgbàdáwọ̀ ẹ̀rọ ọlọ́ọ̀bà fi ń sáfà lọ́ọ̀mà gbàládà ẹ̀jẹ̀ àti ìjúṣe kan ẹ̀jẹ̀ àwọn ògbìyànjú ṣe kan pọ́pọ̀tù ara rẹ̀ pé a ah, ọgbẹ́ ìjọ ń sọ lè yọ̀ọ́ gbẹ́ ní ọwọ́ gbígbẹ́ rẹ̀ lásán èlò lè yọ̀ọ́ gbẹ́ èlò lákòókò sí tọ́ba ti ní lánìyàn sì rọrùn omi jẹ yín wá wá bí kàkà yìí bá wà gbẹ́kàn dábẹ̀ orí méjì rà kan fún tabalárìn lọ sí àwọn ẹ̀yìn ìlú láwọn ìgbèríko ìgbèríko ìgbèríko wà á rí i pé Allahu Akbar ibi tó ti lè ṣe dáadáa ti pọ̀ jù. àwọn ìlú wà láwọn ìletò ìletò àwọn abúlé kan tó ṣe fún mi tí wọ́n wọ́n ń bẹ̀. subhanallah olúwa ló ń sáwọn ẹ̀dá rẹ̀ kò sí ní tó péjọ sínú omi o láwọn tó lè ṣèyàn sùtà. òun àwọn náà láti mú un. wọn lágbára láti jẹ́ ike wọ́n gbẹ̀sán dání. èyí ṣe pé tá a dání àlérò mi àárò mi ṣùgbọ́n wọn ò lówó tó ti lè gbẹ. wọn ò lówó tó ti lè gbẹ. wọn náà wọn á sí àwọn arú àwọn irú àwọn abúlé o rọra fi tẹ́ẹ̀rẹ́ pamọ́ láàrin rẹ̀ àti ọ̀wọ́ wọn kí lọ tí máa tẹ̀lé owó jọ ra wọn àmà bọ́ọ̀kù tí lò kẹjá wọn tọ́ba ti kọ́ ọbẹ̀ pẹ̀yìndà ẹ̀rọ àdúró síbẹ̀ tí wọ́n máa fi pọnmi lóríṣiríṣi pẹ̀yìndà kọ́mọ wa lọ síbẹ̀ lẹ́ẹ̀kan láàyè kọ́mọ mẹ́yìn lọ́bẹ̀ lẹ́ẹ̀kan láàyè ṣé kàkà yìí ṣe dáadáa àbẹ́sẹ̀ ti rọ́jí ojúsun rẹ̀ kọ́mọ ṣẹlẹ̀ kókó ti lé àwọn ọmọ rẹ lọ́wọ́ ẹ̀rọ kò kàkà sáńbẹ́ tí mo mójútó láyé ibì kan òní ìdìbò àgbọ̀ pé kàkà nù. kàkà kẹ́ńbẹ́ tí mo mójútó láyé mi ká mo fẹ́ kó o ṣe mójútó lójú ayé mi ká iná ọmọ bá mójútó lẹ́yìn ikú mi. kí ara àwọn ẹ̀ṣẹ̀ ti bá mi ẹ máa wọ ni ìfẹ́ fẹ́ àwọn ọmọ ọmọ bẹ́ẹ̀ lẹ gbogbo máa bá mi tọ́jú omi tó wà má wọ́n wà lọ́lọ́ táwọn èèyàn láti máa mú subahánàlá àwọn ọmọ rẹ̀ náà àwọn náà máa mú títò táwọn ọba ti lọ dá ó sì fi lé ọmọ tí wọn náà lọ bàbá yín àgbà kankan ó sì fi lé wa lọ káwọn bá wọn mójútó àwọn àtòrí kọ wọn ẹni tí oní ó sì gbẹ̀mí dọ́jọ́ bàbà amẹ́tọ́ wa ti tọ́wọ́ ọmọ èèyàn pé bí ìmọ̀ ètò àlàáfíà ti ṣe rí wọ́n mọ̀ sọ pé àwọn èèyàn yìí wọn ò ní omi tí wọ́n mú yìí ilé ìwé ti mu inú wọn ti wẹ̀ inú wọn ti so oúnjẹ tó bá rí ẹrú àwọn òkan tó lọ gbé kànga síbẹ̀ àwọn alára wọn tó láti máa mójútó òun náà bá rí wọn àǹfààní táwọn gbogbo ẹjú wọn náà bá lè ṣe láti wá bí tí nǹkan yóò ti wúlò jù tí àwọn èèyàn ti ní pàtì tí ó sàǹfààní péyàn tó pọ̀ wọn náà lọ sí kan rẹ̀ kíkó tó dé kíkó tó mú ọ lọ àìsè bẹ́ẹ̀ lójú ayé rẹ̀ ó sì lè pa kọ́lẹ̀ pé tí mo bá kú ìdá kan nu mẹ́ta dúkìá mi ẹ bá mi ti kọ́ mọ́tíláṣí ń bẹ̀ ẹ bá mi fi gbé àwọn kànga káàkiri gbogbo ibi tí wọ́n bá ti bùkátà omi ẹ bá mi fi sàánú àwọn ọmọ òrukàn ẹ bá fi kọ́lé kẹ̀kọ́ wọn sí fún ọmọ tó bẹ̀ lọ́fẹ̀ẹ́ tí wọ́n bá dé inú owó rẹ̀ náà ládàrí ó tún máa lọ lójoojúmọ́ táwọn èèyàn bá fi sàǹfààní torí pé owó rẹ̀ wọ́n fi ṣe ọ̀kọ́lọ́kọ́ ọlọ́ ilé ìjà alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ gbogbo alọ́rọ̀ kálukú pẹ̀lú gbàgbára rẹ̀ bá ṣe máa ah, ẹlọ́rọ̀ gbogbo alọ́rọ̀ inú olówó tí mo lè gbẹ́ kànga sí olówó tí mo lè kọ́ mẹ́tíláṣí olówó tó lè rà dé mẹ́tíláṣí ṣé olówó tó fi lè rà dé sí mẹ́tíláṣí tó bá rà dé sí mẹ́tíláṣí wọ́n á tọ́pá jẹ yìí o òfin ṣe sàrà wọ́n máa ṣe sàrà fún ọ títí láéláé lópin ìgbà tí wọn bá jí àwọn àgé yìí kó mọ́tíláṣí lópin ìgbà tí àwọn àgé yìí ọ̀bà fọ́ táwọn èèyàn bá fi ń sàǹfààní ọmọ gbalada rẹ̀ láéláé. agbára rẹ ni mọ́ta kọ́ ọ̀rẹ́ dọ́sùn kan àmọ́ agbára rẹ kọ́ ọ̀rẹ́ yọ̀ kan àwọn agbára rẹ ti ma ilé ní tó ṣe àwọn ó lè fọ́ ńlá dá tó ti lọ ní yìí báwo tẹ ẹ fi rà ti tí n ẹ ní ní gbogbo tí mo ní láyé ni mo fi rà gé ó ní kò sí ìdá kan nínú ẹgbẹ̀rún tí mo ní akẹ́kọ̀ọ́ borí ẹgbẹ̀rún dọ́sìn torí kíni owó tí wọ́n fi rẹ́ lọ ká o ó lọ jẹ́ mi gbogbo tó ní lọ́lọ́ ó fi kàn ládà ẹni tó rẹ ẹgbẹ̀rún dọ́sìn bóòlù owó tó fi rà á ti jẹ́ mi gbogbo tó ní ọ̀dà mà kankan torí akẹ́mọ̀kọ́mọ̀lá mọ́kòtù fi ra rẹ wọ́n sì fojú kéré tó ní ìwọ náà lè ṣe dáadáa ìgbà míì ó lè jẹ́ ìtẹ́ni wọ́n tẹ́lẹ̀ àti mọ́síláṣí ọkàn lọ́wọ́ àwọn ẹni ó ti kó lẹ́ni tí yọ tẹ̀sí mọ́síláṣí lọ́wọ́ ọwọ́ lẹ́ni pé mo fi ṣe sàrà eléyìí tí kì í dá lókè ìgbà tó máa ń jẹ́kọ̀ọ́ lórí ìjẹun títí láéláé ọmọ àgbàlagbà rẹ̀ ṣé lówó tó fi kọ́ mọ́síláṣí lóòótọ́ àmẹ́mi ni mo ti gbìyànjú láti ra ìjẹ́ tí wọ́n tẹnu mọ́síláṣí alihamudulilayi ṣé lówó tó fi kọ́ mọ́síláṣí ṣùgbọ́n kò fọ iná àtùpà eléyìí tí wọ́n fi sínú mẹ́tíláṣí tí wọ́n fi ń tẹ̀ mọ́lẹ̀ èmi ni wọ́n tó kò kárí rẹ̀ wọ́n náà máa gba ládà rẹ̀ lópin ìgbà táwọn àtùpà wọ̀ bá bàjẹ́ ẹ dákun ọ̀nà tí kálukú wá ti lè dá sí tẹ àwọn ọ̀pọ̀ sàrà àti ẹ̀ṣẹ̀ ọ̀nà rẹ̀ pọ̀ mọ́lẹ́ mẹ́tíláṣí mo ní kọ́ ló wọ́n rìn mọ́ àwọn òun kílẹ̀ mi náà lè sè tí ó ti ẹ̀ṣẹ́ sí wàhálà yọ kọ̀ǹdíṣàn mélòó láti gbé sínú mọ́sálásí tí ò ní mú kí orú ọmọ ọmọ àwọn èèyàn mo sì rá mo tún wá ra ẹni tí wọ́n fi máa fún lágbára tí ó fi máa ṣiṣẹ́ wọ́n ní wà wọ́ eléyìí ni sàárà tèmi tèmi náà ṣe tó yẹ kí mo retí kí ládàá rẹ̀ fẹ́ kó fún mi títí náà yẹ kú mi wà yìí wọ́n náà máa gba ládàá tiẹ̀ náà kìí ṣe dandan wọ́n ẹ kó didi mẹ́tíláṣí náà ni wọ́n kọ́ pẹ̀lú lágbára rẹ̀ àmọ́ tí wọ́n lè ṣe wà. bọ́ọ̀lù ti ṣe ń jáde tí wọ́n máa ń ṣe sọ̀rẹ́ àti tí wọ́n máa ń bá wọn sọ̀rọ̀ mọ́tíláṣí èmi tẹ́ mójútó yìí mo fẹ́ ọ̀rọ̀ yìí wọ́n máa jáde kétékété ju ṣe ń jáde lọ mo sì fẹ́ ó pé ọ̀rọ̀ yìí wọ́n ò lè jágara ṣe ń jágara lọ ẹ̀yin jẹ́ ìmọ̀ nípa ètò ẹ̀rọ tí ẹ̀rọ tí mò ń fún bẹ́ẹ̀mù ẹ̀wọ̀n àgbàwà wò ó kí la lè ṣe sí kí láti rà kí láti rà eléyìí yáwó èmi náà ṣe lè sọ́dọ̀ ọdún jàrìà. bẹ́ẹ̀ làwọn èèyàn máa ń ṣe olórí borí nínú dáadáa lópin ìgbà táwọn ẹ̀rọ ń bá ṣiṣẹ́ ọmọ gbalada rẹ̀ láéláé. ọ̀nà tí wọn náà lè dá sí ti ọlọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ púpọ̀ tó ṣe sàrà sí kìí tán. ọ̀kọ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì ó náà ní ayélujára ìjọba ọ̀bẹ ìmà táwọn èèyàn fi ń sàǹfààní ìmà pàtàkì púpọ̀ ìmà ló ga jù nínú ẹ̀bùn tó lọ́wọ́ máa ń bọ́ àwọn èèyàn ìmà jowó lọ ìmà ju gbogbo ọlá àtìkù rẹ lọ nítorí pé ìmà tẹ́lẹ̀ yàn ẹni tó lọ ẹlẹ́dàá wa pàápàá jùlọ ìmọ̀ ẹ̀sìn tọ́ba rò rò rere ìní máa fún ní máa gbọ́ yẹ ẹ̀sìn ẹni tó lọ́wọ́ bá fún ní máa gbọ́ yẹ ẹ̀sìn olúwa ti rò rere rò ó kò sábà nínú mọ̀tẹ́yẹ̀ máa tọ́kàn mọ́ kó yára rẹ̀ nìkan tẹ́tù kò sáà nínú ẹ̀mí rẹ̀ láti fi ìmọ̀ yìí sànù ọmọ aráyé báwo ló ṣe fìmọ̀ rẹ sànú ọmọ ara rẹ nígbà ọmọ fi pẹ́ mi. mọ́tò ó kú wọn lá torí pé báwọn bá sàlàyé rẹ̀ tó ọba fi máa yàn gbogbo ẹni tó nímà tó bá kú ìmọ̀ kú máa lánàá ọmọ tó bá ti kọ́yàn tó ti kọ́yàn tó ti kọ́yàn tó ti kọ́yàn orí yàn ọ̀daràn òun náà lọ àmọ́tẹ́ ajá gbólóhà ti fún òun náà ti pín báwọn míì àwọn náà mọ̀ ti sàǹfààní lẹ́yìn ikú rẹ̀ táwọn ẹni tó ní ìmọ̀ bá já wọn tọ́jà pé ní màdà rẹ nìkan ni wọ́n wọn ò ní fi kọ́yà wọn ò ní fi máa yà wọn ò ní sàlàyé rẹ sẹ́nìkan á ah, aburú ti àwùjọ tó wọn bá wà aburú ti àwùjọ ọrùn ibi tí irú wọn bá wà nítorí pé kí láǹfààní kan mà kí láǹfààní kan gbà àwùjọ yìí ah, àwọn oríta rẹ ọlọ́ọ̀ta kó pa wọn ọlọ́ọ̀ta kó pé kó wọn rẹ láì dáa àlímọ̀ ìgbà ọmọ kọ́yà ọ̀fẹ́ gbà lùjẹ́ náà lọ́dọ̀ tún wa ni àbáwọn ló ní lọ́tọ̀ ń bẹ̀rù tó fi ajá pé tí wọn ló kó léyà nígbà tó ń gbádùn. ìmọ̀tọ́ ìmọ̀tàlàyé rẹ̀ ẹni tó bá ń kọ́ gbọ́ ẹni tó bá ń kọ́ dànù ọwọ́ kọ́ ìtàlàyé rẹ̀ o. àwọn ìjàlè tó lu afẹ́ kó ń fẹsẹ̀ múlẹ̀ ó ti fẹsẹ̀ múlẹ̀ torí pé wọ́n fi wọlé rẹ̀ ẹ gbọ́ abẹ́ ẹ̀bọ̀. èsì tí a ní kó mú yàn tó láti. ẹ kọ̀ láti sàlàyé títọ̀ ń kọ̀ láti sàlàyé tẹ́lẹ̀ bá kọ̀ láti sàlàyé àwòrán pọ̀ láwùjọ àwọn èèyàn ní ríran gbígbọ́ ló síwájú lílò wọ́n lò wọ́n nílò wọ́n tẹ̀lé wọ́n ní tẹ̀lé gbígbọ́ nípa àmọ́ ló síwájú lílò àtàlílò kíkọ́ nípa ìmọ̀ wọ́n máa ń ṣe sábàbí kéèyàn mọ̀ ń pa rẹ̀ ọ̀yẹ́ ọjọ́ pé táwọn ẹni tọ́mọ̀ bá ti kú aburú ńlá ti wá láwùjọ wa òtún sẹ́ni tọ́mọ̀ mà ìyẹ̀dú ọdún mélòó láti gbà ká tó rẹ́ lómi. torí rẹ̀ ń tẹ́ ẹ mà ìpèníjà ńlá ni ìmọ̀ tẹ́ jẹ́ o. báwo lẹ ṣe ń ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn báwo lẹ ṣe fi ń mọ àwọn èèyàn báwo lẹ ṣe fi ń kọ́ àwọn èèyàn ìpèníjà ẹ wá ṣàlàyé rẹ̀ fáráyé ẹ ti kó bọ́yọ̀ òdodo tẹ ẹ mọ̀ náà lẹ ṣàlàyé lódodo ẹ parọ́ fún wa ẹ tàn wá jẹ ẹ tó akọ àwọn kan àwọn náà tó lu mà wọ́n fi ń ṣàǹfààní ẹni tó kọ́ mà wọ́n fi ń ṣàǹfààní ẹni tí ọ̀jẹ́ kó tó kókó ń fẹ́ kọ́ mà àlàyé tẹ tó ṣe nípa mà wọ́n ti fi ń ṣàǹfààní lẹ́yìn fún yín ẹ má gbalada rẹ̀ láéláé torí ẹ̀jẹ̀ máa tó bá jẹ́ pé àwọn bá ń wò pé àwa àti dàgbà nítorí wà wá ju wa kò lè fún aláǹfààní àti jókòó máa kọ́ mà àwọn ọmọ wa ẹ mẹ́jọ fi wọ́n lẹ̀ fún ìranù àti rédíò ẹ jẹ́ ká fi àwọn ọmọ wa síbi tó tó wá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn dáadáa dáadáa torí kí àwọn ọmọ ẹ ti sànà dáadáa fún wa tọ́mọ bá ti lè lọ nímà ẹ ti sànà dáadáa fún lẹ́yìn ikú rẹ̀ gan-an. torí pé tó ń bá mà fi mọ ẹ̀yà dáadáa tá n sọ yìí ọmọ ti ní kalẹ̀ kó tó kú. táwọn ṣe sábàbí rẹ̀ yín bàbá rẹ̀ insha Allah ẹ̀yin náà ní kùn nínú dáadáa. ẹni tó wá ní mà níbi à ń sàlàyé ẹni tó ní mà níbi à ń kọ àkọọ́lẹ̀ níta mà báwọn èèyàn láti kà nítorí pé ẹ̀mí ìwé tá wọ́n bá kà á lẹ̀ wọ́n gbogbo oríṣiríṣi ọ̀nà yóò wù wọ́n kà nǹkan sí ọdún mélòó lẹ́rù tó lè ṣe yóò fi di wípé pọ̀ máa gba ohun tá a gbọ́ lọ́wọ́ lọ́jọ́ iwájú kódà tó máa tún ti gbé síbòmí tó tún gbé sí tó kó tó tún jáde ó ní iye ọjọ́ tó lè ṣe. ṣùgbọ́n àwọn ìjọba iwe ìwé ń bẹ lónìí àwọn tí wọ́n ń bẹ ẹgbẹ́ ti kọ́ tó sọ̀rọ̀ ẹgbẹ̀rún ọdún a ti ń kà ń sẹ́fà nínú rẹ̀ lónìí gbogbo àwọn tí wọ́n bọ́yá ṣàdúrà fẹ́ni tọ́kọ́ àbá fẹ́ni tọ́kọ́ àwọn dáadáa. báwo ni ìwé tó kà ní àyàrọ̀ bá mi forí jì bá mi kẹ́ bàbá yìí lọ́mọ àlùjẹ́nà sàmójúkú òfin gbogbo àtìsé rẹ̀ ẹ dákun àmárì ẹni tó ti kú láti ọgọ́rùn-ún márùn ọdún kó láti rírí kó ṣùgbọ́n tó tẹ wa ó tó àwọn ẹni tó ń kọ́ nípa àmà ìmà nípa ẹ̀sìn láti kọ́ ọmọ òdodo tí èsì ẹ̀sìn àjẹ́ lọ́kọ́ ọmọ òdodo tí èsì àwọn alágbàdá lẹ̀ lọ́kọ́ ìmọ̀ òdodo tí èsì àwọn tí ń da lóru papọ̀ àwọn pápá àwọn ẹni tó kọ́ ọmọ òdodo tí èsì àwọn àtìní lọ́nà àwọn ẹni tó kọ́ ọmọ òdodo tí wọ́n ti ṣe babaláwo lórúkọ àfà àwọn ẹni tó kọ́ ọmọ òdodo tí wọ́n kì í ṣe àwọn ẹni tó ti pa ìmà tó fi kọ́yà wọ́n sàǹfààní lára rẹ̀. Allahu akbar. Ẹ dákun ẹ̀wọ̀n àwọn Islam. Wọ́n dárúkọ ẹlòmíì. Ẹlòmíì ló ti fi ń bẹ lẹ́kùlé wa ni. Bàbá tó ti kú láti fi ọgọ́rùn-ún mẹ́jọ ọdún. Wọ́n máa dárúkọ ẹlòmíì. Ẹ ti fi wá ẹni tó lọ tí ó dé tó ti kú láti àkẹ́sẹ̀ bàbá wa kẹ́sẹ̀ kẹ́sẹ̀ bá tán wa àwọn bàbá wa ni nínú ẹ̀sìn. torí bá nǹkan wà nínú ìmọ̀ rẹ̀ ó ti kú ti pẹ́ ṣùgbọ́n gbogbo ti sọ fún wa náà là ń ka táà fi ń dolùmọ̀. olú ẹlẹ́dàá kọ́ba kí àwọn olùmọ̀ ẹ̀sìn Islam kọ́ba san wọ́n lẹ́sàn-án rẹ̀ lórí ìyànjú tó ń gbà lórí àti mú kí àlàyé àgbọ́yé ẹ̀sìn kọ́dọ́dọ̀ àwọn èèyàn. àkàrà ọmọkùnrin wa àwa náà ń bùkátà láti láti sapá tí wọn náà fi jẹ́ pé o fi mọ̀ kálẹ̀ táwọn èèyàn ń sàǹfààní lára rẹ̀ ọkọ̀ kọ́kọ́ mọ̀nà. báwo máa kankan ọ̀hán ló fi mọ̀ kálẹ̀ tó ń sàǹfààní lára rẹ̀ kí ni dérò rẹ̀ mà. tòun kájà pé kakọ́kọ́ ṣe sùúrù kakọ́ mà kálá faradà kápẹ́ ń yẹ. nítorí pé ẹni tí ò lè ṣe sùúrù kò lè kọ́ mà ẹni tí ò láfaradà kò lè mà. wọ́n fẹ́ kọ́ mo sì tó wúlò fún mi lẹ́yìn ikú mi ọ̀n tẹ́rẹ̀ dànù ọ̀n tẹ́rẹ̀ dànù. àwọn àwùjọ wa ẹ̀rí pé ìṣe táwọn ọmọ tí wọ́n ti ní ìgbìyànjú láti kọ́ ìmọ̀ kí àmì ó kéré pọ̀ òun ní ẹ̀mí rẹ̀ ó sì wò wọ́n táwọn pè ní olùmọ̀ olùmọ̀ olóòtú wọ́n dàbí kó ọbẹ̀ mu pọ̀nú àbọ̀fẹ́ mu dógò síbẹ̀ ló ń pè mà ní. wọ́n ní láàlú láàlú rẹ̀ ọ̀lẹ̀ ìlà rẹ̀ sísè mìíràn dáa èyí ẹ̀rí nímà àfi lórí gádà wàhálà orí gádà wàhálà ni wọ́n ní nímà ọlọ́run torí ẹ̀ ló lè jẹ́ nǹkan bàbàrà ló lè jẹ́ tó níye lórí tó wò lè rà tọ́ba lè lè sòrò ọmọdé ni ọlọ́run.

pé bàbá wa ti kọ́ dàgbà tí bùkátà pọ̀ wájú rẹ̀ pé náà lọ́wọ́ akọ́ mà. torí ẹ ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ ká gbìyànjú báà ní ṣíṣe múra sówó wíwá náà múra sí owó wọ́pọ̀ bẹ́ẹ̀ lọ yẹ ká ní gbìyànjú àtọ́jú kòkòrò nípa ọ̀rọ̀ mà. ìwọ náà lára kò tí dàgbà jù ó ti dàgbàjú kọ ọkọ mà lọ ọ̀dàgbàjú lọ ọ̀dàgbàjú kọ owó lọ ọwọ́ dàgbàjú kọ ọkọ mà lọ àbí. tó bá náwó tí wọ́n gbà á wọ́n á ní kọ́ wọ́n á kọ́ kí wọ́n á ní àwọn ti dàgbà ó ti dàgbàjú kọ owó lọ. wọ́n á máa fojú sẹ́sìn wọ́n á máa fojú sáyé wọn ní ní orí pàkan nínú fóun náà ti ẹ̀dá tó rọ̀ mà kọjá o ọ̀yẹ̀ kò gbìyànjú ilé ẹ̀kọ́ ń bẹ́ẹ̀. tí wọ́n àgbàlagbà ni wọ́n wọ̀ kò sí ọlọ́wọ́ rẹ ọkọ̀ nípa ẹ̀sìn rẹ bàbá ìtọ́lú àti sípayá ọkàn rẹ tó sí ọpọlọ rẹ tí nǹkan tó ń gbọ́ tó ń kọ́ tó rí i pé á ó yẹ kí n lọ. ní ìgbà tó mo wà kékeré wọn lọ wọn fún púpọ̀ púpọ̀ láti kọ́ ìmọ̀ torí pé olú ti ẹ̀bùn púpọ̀ fáwọn ọmọdé kéékèèké etí ò sí fàgbàlagbà kí rò fi wájú nítorí wọn ni kò ṣe náà ọmọ ní ọrùn gbogbo lọ ọmọ lùmà tẹsí olú àti ọwọ́ kùnà láti darí ọmọ síbi eré ọkọ̀ fọmọ alẹ́ nǹkan máa ṣe ńjọba wò ńjọ bọ́ọ̀lù ayò wọn lera wọn kásìtì bẹ́ẹ̀ lọ́mọ ti ọmọ ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ dàgbà lọ ẹ̀kọ́ ní nǹkan rẹ ńjọ dàgbà ṣe à kọ́ lọ́mọ gbọ́ lónìí wọ́n máa mi wọ́n náà lọ́mọ ṣe o wọ́n náà lọ́ọ́ kọ́ torí pé o ti sílẹ̀ tẹ́lẹ̀ o dààmú pẹ̀lú ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀bùn tó lù wá ti fún ọ ẹ̀ mójútó wọn ọ̀pọ̀ àkọọ́lẹ̀ pé àfọmọ lágbẹ́dá àfọmọ tàmẹ́dù àfọmọ tó bá kọ́sẹ́ báyìí lọ́mọ wọn lè máa kí o kò sí sẹ́nìkan máa ń parọ́ pọ̀ pélé rọ́ irọ́ lásán èèyàn mélòó ni bàbá rẹ̀ máa kí o tó lù àṣẹ lọ́lùmọ̀ àìmọ́ ilé ẹgbẹ́ ọmọ tó tó lù àṣẹ ọmọ rẹ̀ lólòdò ẹ̀bùn ọlọ́run ni kí máa bu ẹni tó bá wù tó náà ni bàbá ànábì ni náà olùmọ̀ọ́ni bàbá ànábì Musa olùwàní máa fún àwọn èèyàn lẹ́bùn kọ́ bá kọ́ bá ti tẹ́tẹ́ ẹ̀yìn ẹ̀tẹ́ kìí darí ọmọ síbẹ̀ tó ń tábà darí ẹ̀ síbẹ̀ láti mà ṣe yẹ alihamudulilá ah ọmọ yìí gbìyànjú títí ọwọ́ ọba tó lu ani ọmọ lọ́mọ yìí àmọ́tẹ́ ìbá ti sẹ́nu rẹ̀ ẹ̀ mà ẹ̀yìn ẹ̀ ti sẹ́nu rẹ̀ sẹ́ pẹ̀lú ìdí ẹlẹ́yìí ẹ gbìyànjú ẹ sànà dáadáa fọmọ yín lọ́pẹ̀ẹ́nu tọmọ fi máa rántí yín láéláé lọ́pẹ̀ẹ́nu tọmọ fi máa rántí yín lórí àtìrántí rẹ̀ yín. bàbá wa ló mú bàbá bàbá ló mú bàbá lórí ló mú lọ́rùn lọ́lọ́gbọ́dọ̀ kọ́kẹ́ ẹ wo bí tí ọlọ́ òní kò dé lónìí ẹ wọ àǹfààní tí ń fi kí o ṣe fara yìí. àwọn bàbá náà tó lọ́ọ̀sùn wọn lẹ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ gbalada tí wọn torí ẹ̀yin náà sọnà dáadáa fáwọn ọmọ yín ẹ sọnà dáadáa fáwọn ọmọ yín wọn ọmọ yín ọjọ́ olùmọ ẹ̀yin gan wọn máa fi ọmọ wọn pè máa yín gbogbo yóò fi máa tàbí àkókò bàbá tó gbé lẹ́yìn ọwọ́ àìkó ṣe dáadáa fún bọ́bá wà láyé tó má ti kú kó lọ ọkọlẹ jù kí ló dé ebi bíbí lẹ́yìn fi àmọ́ èèyàn ti sẹ́ gbà fún kọ́ ó mú kí ẹ̀yin náà máa ní ládàá torí màá tó sáǹfààní àbùkátà rẹ̀ jàmá àbùkátà rẹ̀ púpọ̀ púpọ̀ láwùjọ wa. àwọn èèyàn ní yé bùkátà mọ̀tọ́ sáǹfààní títí táyé òfin parẹ́ nítorí pé bí ọba sí mọ̀tọ́ sáǹfààní àwọn asinmi lọ́nà ó sì gbogbo èèyàn lọ́nà. torí pé ẹgbà tó sọ pé ìmọ̀ tó fi ń sáǹfààní ó túmọ̀ sí pé ìmọ̀ wà tó fi ní àwọn èèyàn lára ìmọ̀ tí òwúlò wà mọ̀ rádaràda ìmọ̀ tó fi ń pa ayé jẹ́ lásán ìmọ̀tán fi ń sọ àwọn èèyàn jẹ ìmọ̀tán fi ń sọ àwọn èèyàn jẹ ìmọ̀tán fi ń bàtà àwọn èèyàn jẹ ètò eléyìí ló fi sílẹ̀ sáyé báwa bẹ̀kọ́ gbàlà rẹ̀ ládàkọ̀ kó lẹ̀sẹ̀ fi rí. ẹlẹ́kẹ̀ta nínú nǹkan tó ẹgbẹ́ mi pẹ̀lú rẹ̀ ká gbìyànjú ká sẹ́nà dání bá tó lọ kó láyé ń bí. ọ̀nà ni ọ̀wọ́lẹ̀ ń sọ àlẹ́ ènìyàn dùrù lẹ̀ tàbí ọmọ rere tí máa ń ṣàdúrà fọ́. أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله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 tàbí ọmọ rere tó bá ń ṣàdúrà fún yàn dáadáa rẹ̀ kì í tán lópin ìgbà tọmọ bá jẹ́ ọmọ rere tọmọ rere yìí ti ń ṣàdúrà fún yàn gbogbo èèyàn ní sánà kọ́dẹ́kùn ọlọ́kùn láyé láì jẹ́kùn nfọmọ sílẹ̀ táyé lọ kí ni àfojúsùn yín pẹ̀lú àwọn ọmọ tẹ̀m̀bì tí àfojúsùn wípé ẹ̀fẹ́ dàbí ejò tọkọjá lórí àpáta tí ò forí paálẹ̀ lásán ni àbí àfojúsùn yín òun náà ní kí ọmọ yín òun náà ní òjijì yín ẹ sì fẹ́ lọ láyé láì fòjijì sílẹ̀ àbáfojúsùn yín lórí àwọn ọmọ dàbí òun náà ní kọjá pé ẹrẹ́ni nàró lé nígbà tí ẹ bá kúrò láyé ń bí. torí pé ma yẹn padà di ọ̀pá kùtẹ̀lẹ̀ fún yín alábòjúsùn yín òun náà ní báwọn ọmọ yín o kí wọ́n là kó la lù kó wọ́n jẹ́ pé àwọn padà máa sàánú yín àwọn padà tọ́jú yín tẹ̀sí láǹfààní àtijọ́ ọmọ nígbà tí ọjọ́ bá gbogbo àwọn sábàbí wọ̀nyí wọ́n ń bẹ nínú àwọn àfojúsùn eléyìí táwọn èèyàn máa ń ní sí ṣùgbọ́n àfojúsùn tó ga jù fún gbogbo ẹni tí ọ̀fẹ́ lọ lẹ́yìn fọmọ òun náà ni àfojúsùn fọmọ dá fìtílẹ̀ fọmọ nípa lọ ọjọ́ ọ̀la àánú eléyìí ni èrè ńlá tẹ́ ń ṣàdúrà kan lójú ayé ẹ̀ tẹ́ ń ṣàdúrà kan lẹ́yìn ikú rẹ̀ tí ọwọ́ àwọn bá ti ṣerú eléyìí fún ọ okú oríire lámàtí ọ okú oríire oríire ńlá nítorí pé kí ṣe gbogbo ọmọ tí wọ́n ti láyé ìní máa jẹ́ ọmọ tí máa ṣàdúrà fóbi rẹ̀ kọ́ni àwọn ọmọ wà tó ṣe pé wọn kàn bí àwọn òbí wọn lọ ilé ẹjọ́ ni wọ́n ka àwọn òbí wọn pẹ́ni tó ṣàwọn ní kàńlá ètò wọn bẹ̀rẹ̀ kalẹ̀ ní ibùdó lónìí bàbá ọ̀dùn kí ló dé ó ní bàbá òun bí ọkọ̀ tọ́jú ọ bàbá òun bí ọkọ̀ ọ̀ràn lọ sùn ó ti àrùn lọ sùn kí ẹsẹ̀ sùn tọ́da àti lọ́rùn lọ bàbá òun ọ̀ràn lọ sùn ló sọ ṣùgbọ́n gbàtà máa ní káwọn ọ̀rọ̀ àwọn iléèwé kì í rà pọ̀ ẹ̀sọ́ ọ̀rọ̀ tí bàbá rẹ̀ ti wá ṣe ọ̀dà rẹ̀ bàbá rẹ̀ wá jẹ́ ọ̀daràn ńlá lójú jẹ nígbà tó ti pọ̀ ọ̀gbọ̀n. àwọn ọmọdé bí èrè tẹ́tẹ́ jẹ bàbá wọn onáàlú kọ́ máa ń lànà ikọ́ máa ṣàdúrà fún wọn. ọmọ àwa lè jẹ́ kẹsẹ̀ gbogbo ọmọ ní sàdó àkóbì sàdó àyà lọ bóbi rẹ̀ torí pé ànàbì sọ̀lọ̀ bá àdì sẹ́lẹ̀ fi hàn wá ní àdéhì ó ní àwọn wọlé ní nsọ̀rẹ̀ ẹ̀yìn yẹ̀dọ̀ òwúlà tàbí ọmọ rere tí ń sàdó àkóbì rẹ̀ tàbí ọmọ rere tí ń sàdó àkóbì rẹ̀ ọmọ rere ni tó bá sàdó àkóbì rẹ̀ ni ládàá àwọn ọmọ àkóbì láéláé àdéhì fi hàn ọmọ bá yọ ọmọ burúkú tọ́mọ kìí sẹ̀yìn rere tọ́wọ́n kàdó àbóbì kéṣerú rẹ̀ ní ládàá rẹ̀ máa sẹ́kù bóbì lẹ́yìn ikú òbí. wọn nu àwọn díì eléyìí alimami Bukhari tó ń gbé jáde nínú tí àwọn al-Adabul Mufrad Ànábì sallallahu alaihi wasallam ni wọ́n máa ṣe àlékún àgbéga pòkú nínú sàárè wọ́n máa bẹ̀rẹ̀ pé bọ́lá eléyìí gbà wá wọ́n ní wọ́n lẹ́dọ̀kẹ́ gbà wọ́n fọ́nrẹ́lẹ́ ọmọ rẹ̀ lẹ́tọ̀ọ́rọ̀ àforíjì fún un. irú àwọn ọmọ rere táwọn èèyàn ọmọ rere ọtọrọ àforíjì pọ iṣẹ́ ńlá rere yìí o tó bá fi máa tán wọn sẹni àwọn ọmọ rẹ ó ṣèjọ ọmọ rere ó gbìyànjú bọ́ ọmọ rẹ ó ọmọ rere ọmọ tó ń bí ọmọ rere lọ́bẹ̀ ń lọ́mọ rere nínú ẹ̀sẹ̀ nítorí pé ọmọ rere máa fọ́ lówó yẹ ó sì lè jẹ́ ọmọ tó kọ́ sí ọlápò kò lè jẹ́ ọmọ rere tó bá jẹ́ pé nǹkan tí ẹ̀sìn Islam lè yàn máa fi jẹ́ rere kò sí lára rẹ̀ ọgbà bọ́ọ̀lù kì í Muhammad wa bọ́ọ̀lù ti jẹ́ ọmọ rere bọ́ọ̀lù ti jẹ́ ọmọ rere eléyìí kan ni wọ́n ń rere ó ní láti jẹ́ mùsùlùmí gidi ọmọ tó dúró kẹsàn ọmọ tí ó ṣe fún ọbọyọ ọjà ní tó tó ẹlẹ́dàá ọlọ́kan tuntun nínú ìjọ. ó sì jẹ́ ọmọ tí ń tẹ̀lé sanadùn Muhammad sallallahu ọmọ rẹ ọ̀fẹ́ ti bẹ̀ ó gbé gidi náà gbé gidi náà kọ́ ayé tiẹ̀ kọ́ lọ́mọ́ ti dá oníbídé àtàǹsẹ ní kọ́ máa bá wa sí ẹ ráwọn bàbá abó àwọn bàbá aládàra ti àpò ní sàlùbáríkà bàbá òfò tọpa àtọmọ jẹ lápòjú ayé ẹ wọn máa yóò ní wúlò fún wọn náà lọ́wọ́ àwọn ìwọlẹdẹ nfààlẹ ayé yọjọ òun làtàbọ ọmọ rere kí sàdó àfọbì rẹ ẹ dàpọ̀ ẹ jẹ́ ká gbà fáwọn ọmọ afọjọ ọmọ rere ẹ jẹ́ àtiwọ́ rẹ lẹ̀ ilé gbogbo lórí ẹ̀rọ àwọn ti tó gẹ́ bídíà bídíà bídíà dánù tẹ̀ ń bá bá iná ìgbésẹ̀ káwọn ọmọ yẹn wọn ṣe. ẹ̀yin náà ti ṣèlẹ́gbẹ̀ yìí ọjọ́ ti pẹ́tẹ́ ti wà lórí ẹ̀ òṣè tó rẹ fún yín. ọmọ bẹ́ẹ̀ tẹ̀sí rẹ ẹlẹ́yìn gbà. ẹ̀yin náà di ìyá rẹ̀ torí tẹ́ ẹ bá kú tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ ya pátá ni àwọn ọmọ bẹ́ẹ̀ ti ṣe fẹ́ ẹ̀yin náà ní kéré àwọn ọmọ yìí. tẹ́ ẹ ọmọ sẹ́lẹ̀ ikẹ́kọ̀ọ́ lè wúlò fún yípadà yín náà ẹ máa yípadà agídí tó fẹ́ ìfẹ́ ẹni tó fẹ́ àyìnbá kan tó fẹ́. àwọn ọmọ torí pé olúwa kó wọn là ká ẹ èyí náà lè ṣe ṣàdúrà ìpẹtẹ fi òdodo ráyè múlẹ̀ àwọn ọmọ wọn lè fi òdodo wọn ń gbà kí ló dé tẹ̀yìn òbí sọra yín lòkúta àdìgbòlù ẹni ló lọ ayé yín kọ́ tí wọn bá rẹ ti ṣe lójú ayé yín bẹ́ẹ̀ bá tiwájú wọn kó wọn ṣe lẹ́yìn àwọn táwọn ọmọ bá wá sẹ́ni rere tí wọ́n ti ọmọ rere àdúrà tí wọn ò ní wúlò fẹ́yìn má torí kẹ́yìn ò sí ní ipò bàbá rere táàbí ọmọ rere lè wúlò ọ̀dọ̀ àwọn àwọn àjẹmọ́ ẹ dákun ẹgbà àwọn ọmọ yín láàyè ẹ jẹ́ kó ọlẹ́sìn òdodo ṣe ọjọ́ ń lọ ilé ayé kan lọ pópin kápẹ́ pàwà ẹ bá àwọn ọmọ yín láǹfààní ẹ jẹ́ kó lè tẹ̀sìn òdodo àtúbọ̀tẹ́jà kò sẹ́ni kan tó fẹ́ sórí ibú kò sẹ́ni kan tó fẹ́ wọná wọn láà ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹni tí ọ̀fẹ́ sórí ibú kì í ṣe gbogbo ẹni tí ọ̀fẹ́ wọná ní ṣiṣẹ́ àti má wọná àti má sórí ibú. ìṣẹ̀lẹ̀ ṣẹ̀ka yìí agbọ́kọ̀ ti bí ma ọmọ rẹ̀ ti pọ̀ mélòó nínú wọn ló lè tọ́ka sí kọjọ́ máa rí kótó ti pọ̀ lọ mélòó nínú wọn ló lè tọ́ka sí kọjọ́ máa rí wọn àmọ́ ìgbà tó ti lọ jẹ́sùn wọn lọ́dọ̀ màálìmù ti ń kọ́ wọn lẹ́sìn ẹ sọ́ra o tọmọ máa wá dọ́yìn ẹ̀rí pẹ́ lé o torí wọn lè gbà kó wọn tẹ́jú lẹ́kọ̀ọ́ mọ́ dá lùsùn náà àkéle ti màálìmù tí ẹ ti jẹ́ ọmọ yẹn ló múra rẹ̀ lọ́ra ó sì ló ń bẹ ọkọ kí ó kí ó táwọn sì mọ̀ ní wọn kọ àwọn ọmọ kí ó rọ tí wọn sì ń gbọ́ kí òdodo ìwà rẹ̀ ń yí padà olúwa ti ṣe fẹ́. ẹ̀yin wá lọ kùbí tí mo á lè mọ gbà àbọ̀ kùbí tí ẹ̀yin ògbè gbà. kí ló kà ó fọkùn ọmọ yín lọ́rùn ó fi wá wáyé. eléyìí túmọ̀ sí ma ó ń gángan lọ bá wá ọ̀pọ̀lọpọ̀ ó ń lọ sórí wọ́n bá sórí ẹ máa rò pé ẹ̀dá dá ní fáwọn ń ṣe náà làwọn ẹ̀rẹ́ ti tó bá fún yín ẹ̀yin kan lè ń orí rẹ̀ yín jẹ́. ọmọ fẹ́ sẹ́ẹ̀sì ẹ̀sẹ̀ kó ẹni tó bá lórí rẹ̀ lájọ máa ṣe gbogbo ọ̀nà tó ọmọ òfin máa gbọ́rọ̀ tí òfin ní gbọ́n kankan ju ti yín lọ. ọmọ ń gbórí sìrìsì ọmọ sìrìsì alhamdulilayi àtẹ́sí islam bó ti rọrùn islam bó ti dáa

ọ̀wá sánà tó o tún fi tara àwọn ọmọ yìí lékún ní dáadáa sórí rẹ̀ torípò lójú ayé tẹ tó fi fún ọgbà tó fọ́ sẹ̀sìn rẹ̀. àmọ́ ọgbà tó kú tẹ́wọ́ àwọn ọmọ wọn bọ́ọ̀dù síbi ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn rẹ̀ làwọn ti tán fi kú. ọwọ́ àdìgbò gbogbo ọmọ rẹ̀ kò sí ìtọ́ wọná ìwọ nìkan lọ́ọ́ dá wọná. bàbá òun ṣé bàbá rere àbí bàbá yeye àwọn eléyìí ṣe bàbá rere o àwọn bàbá yeye nìyẹn àkàràmọ̀ fún ọlọ́ báwo máa rẹ láyè fọ́tẹ́ sí òdodo dákọ́ máa rẹ ọjọ́ rẹ dáadáa pọ̀lú wá ìwọ lọ́kọ̀ọ́kọ́ béèrè rẹ̀. torí pé ẹ máa wo ẹ̀yin tẹ́ ti pẹ́sìn dáadáa yìí ó rí pé àánú bàbá rẹ ọmọ sí ọ àánú màmá rẹ ọmọ sí ọ tó bá wà láyé gbogbo ọ̀nà náà máa wá láti bá wọn sọ̀rọ̀ báàmì nǹkan báyìí báyìí tẹ̀ ń ṣe ó kù díẹ̀ káàtó máàmì nǹkan báyìí báyìí wọ́n ní ká máa ṣe tẹ́lá ti lè fàyè lẹ̀ ẹ̀rí sẹ́yìn àtàwọn ọmọ lẹ́jọ́ máa yí padà ẹ máa ọjà ẹ máa kó kọ̀tọ́ ẹ máa bọ́ ìtọ́tọ́. tó àwọn ọmọ ẹni o máa ti sẹ́yìn padà sí dáadáa nínú wọn máa dáadáa wọn á pọ̀ nínú mọ̀lẹ́bí sẹ́yìn iṣẹ́ ríra yín lónìí sẹ́yìn máa ti ṣe dáadáa ọmọ tí mò ń kọ́ dáadáa ní yín. torí tí àdúrà ru wọn tí ó wúlò fún wa àwa náà ṣe tẹ́kìtì tọ́nba ti ń gbọ́ pé wọ́n ń ṣèdánilẹ́kọ̀ọ́ kí wọ́n náà máa bọ̀ bọ́ba sì ti ń bọ̀ mọ́mọ́ rẹ lọ́wọ́ fẹ́ràn ọmọ ọmọ lè kéré o subhanallah gbogbo sẹ́ǹsì ń ṣe onídàájà àti àìdàpọ̀ nígbà tí ọmọ padà máa sọ pé bàbá mi ló fi mí sórí ojú ọ̀nà yìí mẹjọ dájá mẹjọ dájú pé ìwọ nìkan lọ́mọ adá lọ ọ̀dánilẹ́kọ̀ọ́ mọ́mọ́ rẹ lẹ́yìn. tó bá ti ń di pé mọ́mọ́ la ó di pé dáadáa ọmọ pọ̀ nù mọ̀lẹ́bí yín àbúrò ọmọ ṣẹ́kù nínú mọ̀lẹ́bí yín àwọn ọmọ rẹ ọmọ ṣe dáadáa tó ọmọ jọ ọgán lójú pé ọ̀gbọ́n àbọ̀ ẹ̀ṣùbọ̀. ìṣe ìbájọ gbọ́ máa fi àwọn ọmọ rẹ léèrè ẹran mi létí kí n máa pọ́ńdà nílẹ́kọ̀ọ́ lánàá tọ́ tàbáwò gbèsè ayé wa ṣé gbogbo ǹjẹ́ sì sọ là ń ṣe àwọn olè á àwọn àṣìṣe báyìí báyìí wa àjẹ pé àtàwọn àtẹyìn káti dínkì fúnra wa káma pàkíyèsí ara wa ẹ dàpọ̀ dáadáa wo lọ́dà tó bẹ̀ dáadáa wo lọ́dà tó bẹ̀ ẹ ẹ sẹ́lẹ̀ kalẹ̀ fúnra yín bóòlù ẹsẹ̀ káwọn ọmọ yẹn jẹ́ fún yín lẹ́yìn fún yín nù olùwàdàkùn tí àwọn ọmọ alọ́mọdọ́ lójú ayé wa àti lẹ́yìn fún wa olúwa ràn wá lọ́wọ́ àwọn ẹsẹ̀ olóore téèyàn ṣe sí ládàá rẹ̀ kì í tán láéláé táwọn náà nípìn nínú ṣíṣe rẹ̀ mẹ́jọ lọ kúrò láyé yìí láì jẹ́ fáwọn náà ajá sí irú àwọn ẹsẹ̀ dáadáa dáadáa báyìí olúwa ṣe wá lọ́kàn nínú àwọn tó ṣe pé ìmọ̀ wọn ó lè fi ṣe àwọn èèyàn láǹfààní àǹfààní lọ àwọn abẹ́bẹ́ lẹ́yìn fún wa táwọn ọmọ alọ́mọ alọ́ọ̀bárkà táwọn ọmọ alọ́mọ tó dáa táwọn ọmọ alọ́mọ tó ṣe pé wọ́n máa rántí àwọn òbí wọn pẹ̀lú àdúrà àdúrà yóò sì máa wúlò fáwọn òbí lẹ́yìn fún wa. táwọn rántí ànábì sallallahu alayhi wa alihi wa sallam ẹni tó lu arántí wa láti wá kọ́ wa láwọn dáadáadáadáadáa yìí. ọ̀pẹ nínú wọn rẹ̀ lórí wa wọn náà ní ká máa ṣe àṣọ láti kù torí kí ẹlẹ́dàá wa àtàwọn màlẹ́kà rẹ̀ àwọn náà ṣe àṣọ láti fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ àwọn àìsàn ọwọ́ àfàwọn mùsùlùmí lájẹ táwọn ẹsẹ àsọláàtù fún anabi sallallahu alaihi wasallam láti máa kí ní kíkí Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidun majid wa barik ala وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعن التابعين لهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله الله